eléyìí wọn lè bẹ́ẹ̀ ìkàlì í bẹ́ẹ̀ kàlì. bẹ́ẹ̀ sálàm nígbà tó ti wá yé báyìí òun ni pé owó ní ọjà ní òtí ṣe kí ni ọjà ní èdè èyí wọn là dìtà nẹ́bùà muhammad sallallahu alaihi wa sallam á padà mẹ́nu bẹ́lẹ̀ kẹrin náà insha allah ta'ala. ابن عباس رضي الله عنهما تبع حديثي وأني قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ngbàtà nabi dégboro madina lẹ́yìn hijira wahum yuslifuna fi thimar ọba táwọn ará madina ń tajà salam abọ́jà kínní salaf àti ní kankan náà méjèèjì asalamu wa salaf lójú owi ń bì tí ó fi ké yusulimuna ó ní yusulifu kankan náà nínú sariya asalafu wa wa salaf wàhùn yuslifuna fi thimar ó lè tọ́ gbajúmọ̀ ń gbòòrò Madina ń gbà náà ni pé èso àwọn nǹkan ọ̀gbìn àwọn èèyàn á máa tà wọ́n kí wọ́n tó délẹ̀ wọ́n sì gbowó gẹ́gẹ́ bí ọjà tá a pè ní kíni ọjà ní àbí owó ní àmọ́jà ò tí ì délẹ̀ Ibn Abbas lànàbí bá wọn tí wọ́n máa tà bẹ́ẹ̀ pàtàkì jùlọ nípa nǹkan ọ̀gbìn oko. iṣu tí ọ wà lórí ebè wọn a ta wọn gbowó nísìnyí bàbá dẹ́yìn oṣù mẹ́ta tí iṣu bá tó ta òun ni ẹni ọ̀sánwó tó wá gba iṣu kọ́dà Ibn Abbas ní kè é ma lóṣù mẹ́ta ń gbà mí asana ọlọ́dún kan bẹ wasanate ọlọ́dún méjì ń bẹ wasala kọ́dà ọlọ́dún mẹ́ta ń bẹ tí ẹni ọ̀tajà ó ti ṣe kínni. yóò ti gba owó ọdẹyìn ọdún kan kí ẹni ọsànwó tó rọjà gbà ìgbà mi ò lè jẹ lẹ́yìn ọdún méjì ìgbà mi ò lè jẹ lẹ́yìn ọdún mẹ́ta ibn abbas radiyallahu anhuma oníbà nàbì ti bá àwọn tí wọn ń ta nù sallallahu alayhi wa sallam kila nàbì wa wí gbọ bá wọn bẹ́ẹ̀ ó ní ọdá àbọlọdá bọba dá sọdá bẹyìn tí ń ṣe wọn àbí ẹtún ṣe torí kéèyàn gbọ́ sẹ̀ríà islam yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ ń nẹ́bù muhammed sallallahu alaihi wasallam bá táwọn ará maka àwọn ará madina ń ṣe gbogbo ẹ̀ka nẹ́bí kọ̀ndẹ́mù o èyí tí ọ̀dà ń bẹ́ ànábì etí inú iṣẹ́ ọlọ́run ní ń jẹ́ tá irú ń gbà yẹ má ṣe mọ́ ọlọ́run ọ̀fẹ́ ara ẹni rìbá wọ́n ti ń jẹ rìbá wọn tó bí ànẹ́bù muhammed sallallahu alaihi wọ́n ti lúrú àwọn ọjà kanrin gbogbo orú ọjà tá a ti ń kàpọ̀ ọgbẹ́ olùhábìlì alhabala à ń ta ọmọ nù ọmọ nù rànkúnmí tó ń gẹ̀ dáyé gbogbo ẹ̀ ni wọ́n ti máa ta kàn la nabi sọ fún wa kọlọ́wọ́n ọ̀sẹ̀ kínní ọlọ́wọ́n àwọn eléyìí bọ́bá sì rí yìí tí wọ́n ń tà náà èyí wọn wá pé nítorí pé a ṣe ẹ̀ ẹ̀ ti ń tà á ẹ gbọ́dọ̀ ẹ ẹ torí yìí la fi kọndẹmu ẹ tọra wa ká wí fún yín pé ẹ má ta anabi òrí bẹ sallallahu alayhi wa sallam torí bí ti fẹ́ nu ń dààmú ẹlòmíì dé tí ọba ti ṣe pé òun ló wí kíní kan fáwọn yẹn pé ẹ má ṣe ọlọ́ni ẹ ṣe bí wọ́n bá ṣe yọ kọndẹmu ẹ ńgbà tí èyí ti ṣe pa wà ní awi wọn ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹgbọ́ bá anabi ti tiriti ọ̀rọ̀ sálámù anabi wa bá wọn wọn ń tarọ ọjà báyìí anabi wa àṣẹ́sì ẹ̀ pẹ̀lú ntọ́lọ́nfìràn ọwọ́ a rí i pé kò burú wọn máa tarọ ọjà yìí àmọ́ kí wọ́n yọ nǹkan kan kó mbẹ́ bí wọ́n bá ti yọ nǹkan ní kó mbẹ́ bisimilah kí wọ́n máa tarọ ọjà owó ní ọjà èdè anabi ní òbúrú sallallahu alayhi wa sallam kí lànàbí ni wọ́n yọ kí ló ní wọ́n fi kún un anabi ni man aslafa fi shay'in gbogbo ẹni ó bá sanwó nǹkan kan kalẹ̀ ọjà kínní salam àbí salam ó sanwó nǹkan kan kalẹ̀ falyuslif fi kaylin ma'lum wa waznin ila ajalin ma'lum òfin mẹ́ta nù tó de ọ̀rọ̀ salam. salam béèyàn bá ti fòfíìlì òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ta sálámù lọ kò bá kò tako sẹ̀ríà àmọ́ béèyàn bá ti lùfin kan nu mẹ́tẹ̀ẹ̀ta kò tako sẹ̀ríà kéèyàn ó ọjà bẹ́ẹ̀ anabi ni bẹ́ẹ̀ bá taru ọjà báyìí o fi kaylin ma'lum èyí tó bá ṣe pé pẹ́rẹ́gì wọ́n fi ń wọ̀n ẹ̀ mọ̀ iye pẹ́rẹ́gì tẹ̀ sanwó ẹ̀ látòní. a ẹlẹ́kùn ẹ̀ ta pẹrẹgì èrè àbọ́ka bàbà àbágbàdo mo fẹ́ ra pẹrẹgì mẹ́wàá àbálápò mo fẹ́ ra àpò mẹ́wàá kẹ́hìlín màálù àmọ́ àwa dénú oko àná oko yìí mà tutù dáadáa ọ̀dà gbogbo ńtọ́ bá jáde ńbẹ èlò lẹ́ẹ̀ta kọ̀ bá ìlànà ọlọ́run àti tànẹ́bì mu sallallahu alaihi wasallam àti fẹ́ni tó fẹ́ ta àti fẹ́ni tó fẹ́ ṣe kínní ẹni tó fẹ́ ra ìwọ sọ iye tí wò ó lágbára tó ra kọba àjẹ pé ogún garawa ni ó jáde mbẹ ìwọ lọ fẹ́ ra mẹ́wàá àmọ́ gbogbo ntọ́ bá jáde mbẹ nǹkan kan ọba jáde ńkọ́ àbí tó tí òun tí òun tọ́ ta fún ọ rò pé wọ́n gbà ọ pé mẹ́wàá ni ó jáde tó dogun ńkọ́ ńgbà òun ìjọ wàá ṣẹlẹ̀ gbogbo nǹkan báyìí ní sẹ̀ríà ọ̀fẹ́ fi kaylin ma'lum wa waznin ma'lum èyí tí ó bá jọ ń pẹrẹgì tó jẹ kóló sunwọ̀n ni anabi ni waznin ma'lum òṣùwọ̀n tiẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ ń tẹ́ ma tí ò ní sí iyèméjì ń bẹ tí ò ní sí yan tí ò ní sí jà ń bẹ kílò kan ni méjì ni ọgọ́rùn kílò ni tóònù kan gbogbo ń tẹ́ bá fẹ́ fi so òdiwọ̀n ẹ̀ màálùm ẹni tí ó ta gbọ́dọ̀ ti ma ẹni tí ó rà náà gbọ́dọ̀ ti ṣe kíni ó gbọ́dọ̀ ti ma from day one láti jọ tó ti san owó kìí ṣe pé lẹ́yìn ọdún kan lẹ́sẹ̀sẹ̀ wàá mọ̀ pé iye báyìí ni mo sì fẹ́ rà ńjọ́ tí èèyàn ti kówó kalẹ̀ ni ó ti sọ iye tí kíni iye nǹkan báyìí mo fẹ́ rà òun náà ni iye báyìí ni tà á fi kaylin ma'lum wa waznin ila ajalin ma'lum ẹ̀kẹ́ òfin kẹta nù. ńgbò lẹ́sì gba ọjà ẹ gbọ́dọ̀ ti yẹn ju ẹ láti jọ àkọ́kọ́ tẹ́ ti kó owó kalẹ̀. àgbàdo yìí ní ọjọ́ kìíní oṣù rọmọdánà mo fẹ́ lò ẹ̀mọ̀pá gbáwẹ̀ àbí ọjọ́ ọjọ́ twenty nine ṣàbánu ní wàá gbàǹkan mi o mo fẹ́ fi gbàwẹ̀ yín àbí kò jẹ́ nǹkan kó lè jẹ́ nǹkan kan mí náà àwọn ọmọ wọlé ìwé mo fẹ́ fi aṣọ lé ìwé àbí nǹkan kan ìjọba yìí ni wọ́n wọlé o ìlà ajalin ma'lum ó gbọ́dọ̀ nígbà tí ẹ ma àmọ́gbà tí ó dàrú bí gbogbo ńtọ́ bá jáde nínú oko yìí sẹ̀rí ọ̀farama ara àpèjúwe táwọn afa ma mú wa kéèyàn wa lóun òun sanwó sálàfù kalẹ̀ nísìnyí àbí sálàmù wa ní. ẹ pẹ̀lú ògbó ọlọ́njọ́ tá a fa Muhammad adé jọ̀ọ́ ní wàá gbà níjọ́ ni ó dé irú ìgbà báwọn ṣẹ̀rí ọ̀farama ẹnjọ tí àbíjọ tí ti nǹkan kan tí ò ní lójútùú tá a ní lè sọ pàtó pé ìjọba yìí ọba ìlà màálù nígbà méjèèjì ọmọ tẹ ẹ sì ṣe kìíní tẹ ẹ so ajẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ti fulfil gbogbo conditions mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọ́n bá bí wá pé kí ni ìdájọ́ owó ni ọjà ń bọ̀ ọba àmúni nínú ṣẹ̀ríà Islam tó bá fulfil kí ni àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí fi kaylin ma'lum wa waznin ma'lum ila ajalin ma'lum eléyìí la ń pè ní kí ni asálà ó la ń pè ní asálà òun làwọn afáàfin ní bẹ́yọ̀ sálámì yìí orin lẹ̀ nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun la rí kọ́dà àwọn lẹ́rìí ń bẹ nínú alukur'an kẹrìmù náà tó fi rin lẹ̀ pé bẹ́yọ̀ sálámì o inú owó téèyàn lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni fún àwọn àdìkà àbí mi tí máa fà irú ẹ àpèjúwe tí mo mú wálẹ̀ kan ẹnìkan dáko ó sì lọ́mọ nílé ìwé àbóní ní yunifásitì àwọn yunifásitì àbáwọn ilé ìwé ọ̀fẹ́ gbọ́ pé sẹbẹ mọ̀kójú èrò àbí dẹ́pọ̀ pé àgbàdo ọyọ ọmọ ìwọlọmọ eléyìí ọmọ tí ó sanwó ilé ìwé ní bóyá january ní bóyá nǹkan àwọn ò lè ó lè wá pé ẹni tí ó rà á àmọ́kè délé wọn náà wàá wò òun ní o ti tú ọmọ o ti o ti yọ ọmọ lórí ká má gbàgbé òfin tó de má tàǹtí ẹ òun yìí wọn tiẹ kò ní í ṣe pẹ̀lú sálàmù sálàmù kọ́dọ̀ ó lè má jẹ pé òun ní ọ̀dà kò yí bọ́yọ́ fẹ́ lọ́ọ́ ra ń bò mí ni ọba ọba mu bẹ́ẹ̀ àmọ́ o ti o ti jẹjẹ pé ní nínú oṣù báyìí o ìlà ajálẹ̀ màlúù irú example tá a mú wa irú ẹni báyìí lè wá pé ẹni tí ọba ara pé pẹ̀lú ògbọ́ ọlọ́run bá di ju oṣù báyìí àgbàdo mi náà ó ti yọmọ yóò ti tó ta iye báyìí tọ́ ọba ara bọ́ba dìgbà kówó fún mi nísìnyí bọ́ba dìgbà òun kọ́ wa gba ọjà ẹ mọ̀ wá wo pa àǹfààní wo lèmi ó ṣe ń bi kí n sanwó kalẹ̀ nísìnyí àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ntí ó tà ní ten naira lẹ́yìn oṣù mẹ́ta bọ́ba lè dúró òun náà sọ fún ọ pé ẹ mú nine naira àbí eight naira wá nísìnyí ọba àmú bẹ́ẹ̀ mo rò pé yé pé bọ́ bá ṣe pé lẹ́yìn oṣù mẹ́ta tóun ṣẹ̀ṣẹ̀ tóun ní sùúrù tóun ká àgbàdo yìí tóun ṣe gbogbo ẹ̀ a kò lè less than iye báyìí ní àpò kan àmọ́ nísìnyí nígbà tóun náà níbi owó yìí bẹ́ẹ̀ bá lè kó nine thousand wá bọ́ bá dìgbà òun kẹyìn ọ̀ wá gbogbo ara yòókù bá ń rà ní ten thousand ẹ̀yin ti sanwó tìyín kalẹ̀ mo ti lo owó tìyín ọba amúbẹ̀ nù sẹ̀ríà àmọ́ fi kaylin ma'lumin wa waznin ma'lumin ila ajalin ma'lum wọn ní kílẹ̀ rẹ̀ nù al-Qur'an al-Karim ọ̀nà ayàtọ̀ wà nù suratul Baqara bitọlọnti ni aya tó gùn jù nínú alukur'an karim òun ni aya two ló gùn jù nínú gbogbo alukur'an karim يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا رسالة إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا èyí tó gbajúmọ̀ tí àwọn ọmọ tú láwọn àtúmọ̀ ń bì ní pé ìdátàdá ya ń tún bèdè yìí ní bẹ́ẹ̀ bá ṣe kínní bẹ́ẹ̀ bá jẹ gbèsè <laughs> bẹ́ẹ̀ bá jẹ gbèsè ìlà àjàlẹ̀ mùsàmá dìgbà kan ò fàtúbù ẹ̀kọ́ kalẹ̀ ẹlòmíràn máa wò pé kí lọ́jọ́ sálámù nù eléyìí ọjọ́ ìdí ni pé gẹ́gẹ́ bá a ti máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà èdè Lárúbáwá tọrọ ń fi sọ alukur'an kẹrìm kalẹ̀ èdè tó rí jì púpọ̀ ni báwo bá rí bi tá a pè má léde tiwa làwa kan má lẹ̀ tún ma méjì mẹ́ta pọ̀ náà ní gbèsè náà gbogbo ẹ̀ gẹ́gẹ́ bá a ti wí ń pọ̀rọ̀ làbídùn làbídùn làbídùn táwa ń wí òun stage by stage ní Lárúbáwá ló kọ tí wọ́n ń pè làbídùn tí ó sì dàrú lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ bá nawọ́ sí làbídọ̀ oríjì tó pe tamuru wọn ní sẹ́ nǹkan ọ̀sẹ̀ tamuru lélẹ̀ kèé kèé jẹ́ tamuru lọ́dọ̀ tí wọ́n ń gbà wọn. ó dìgbà ọba ká tọ́ tọ́ rí bọ́ọ̀lì abẹ́ ká tán ló tó di kíni kọ́dà yẹ yóò ti wá gbẹ kọ́ ẹ tó lè máa pè é ní kíni yóò ti kú òní fúrẹ́ṣì bí ìgbà tí ewé tútù ń bẹ lára nǹkan kẹ́ tó lè pè é ní tamuru kó tó di báwọn rótọ́bù làwọn máa pè é àmọ́ ṣe mọ̀ pé eh, ńgbà táwọn ọba wa ṣe mọ wá yorùbá fún rútọ́ọ̀bù lọ́tọ̀ bálẹ̀kù tó ń bẹ mọ wá yorùbá fún bálẹ̀kù lọ́tọ̀ mọ wá yorùbá fún ẹ̀pẹ́ làbídùn tí àbá wa wà kí a wò technically bọ́rọ̀ bá wa di technical terms báyìí yọ wà da ìtumọ̀ rú yọ wà dà bí gbàtọ́ pé ẹ wo ìdí mo wí fún yín nísìnyí ntọ́ mú ìdí mọ̀ ń pa àtúmọ̀ àtúnwá lòun ní túmọ̀ kínní sálámù yá èyí ṣe kí lọ́jọ́ra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti rọ́ǹgì ní túmọ̀ táwa ń fún un nínú èdè Lárúbáwá tọ́lọ̀ ń gbèsò alukur'an kẹrìm kalẹ̀ ọ̀tọ̀ ní dẹ́yinú ọ̀tọ̀ ní kọ́rùbù ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní dẹ́yinú ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní kọ́rùbù àmọ́ bá tu ní Yorùbá àti dẹ́yinú àti kọ́rùbù kíni gbèsè náà ni ọjẹ gbèsè náà ni bẹ́ẹ̀ lédè Lárúbáwá lédè alukur'an kẹrìm àdéyinú àhámú mẹ́nà kọ́rdù déyinú kẹnu ìtumọ̀ rẹ̀ gbáàyè dukini kọ́rdù lọ ntí wọ́n ń pè ń kọ́rdù nìkan nù sẹ̀ríà òun ní owó pé ngbà njò lọ́dà padà fún mi àmọ́ gbogbo ntí n bá ń bẹ fi zimmati insan tí ń bẹ lọ́rùn yàtọ̀ òun kò ní déyinú sẹ̀ríà gbé gbogbo tí máa ń bẹ ní kíni tí ń bẹ lọ́rùn yẹn lápèjúwe ọ̀rajà yẹ sanwó dẹ́nu ni ọ̀rẹ́ǹtì ilé ò tí ì sanwó rẹ́ǹtì dẹ́nu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí ìdáàtàdá ya ń tún bìdẹ́yìnẹ́ni ìlà ajalẹ́ni torí pé ti ń jẹ́ dẹ́yìnù nù sẹ̀ríà ni gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ti ń bẹ ní ọrùn yẹn tó dówó tó tí ì kó kalẹ̀ fún dẹ́yìnù sẹ̀ríà ń pè é èyí tó bá jẹ pé kò nídìí ẹtajà ẹrajà ọkàn ya lówó ni òun ni sẹ̀rí ó pè ní kíni kọ́rùdù lè yéun ní yorùbá làwọ̀ ti wá ní gbèsè gbèsè gbèsè ni ẹ̀rí pé yóò lọ fa ọ̀rọ̀ kọ̀rọ̀ kan tí àwọn mímọ sọ nílẹ̀ yorùbá ẹlòmíì ò ní ọjà lòún rọ̀ wọn jẹ gbèsè àbí ọjà mọ́ra mi jẹ́ inú sẹ̀ríà ó gbèsè o inú sẹ̀ríà ó ṣe ọjẹ gbèsè dẹ́yìnù ni gbogbo ntí ń bẹ ní kíni tí ń bẹ lọ́rùn yẹn dẹ́yìnù ó kó gbogbo ẹ̀ sínú nípa báyìí àwọn àfáà máa mú wa lẹ́rìí pé idha tadayantum bidaynin ila ajalin musamman faktubu òun lè rí bayru as-salam ní abánikẹ́lẹ̀ rí rẹ̀ nù al-Qur'an al kílẹ̀ rí rẹ̀ nù hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun láti ka hadith ibn abbas àtòkọ́lọ́pọ̀ hadith miina kódà ìnàkọ̀dà àlẹ́yìí ìjìmá ìnàkọ̀dà àlẹ́yìí àwọn òkú ẹ̀rí sẹ̀ríà mẹ́tẹ̀ẹ̀ta nù alikitaabu asunatu alijima àpanupọ̀ gbogbo àwọn mujtahidin àwọn afa ńláńlá tí wọ́n dépò wọn tún panupọ̀ lórí ẹ̀ òun là ń pè ní kíni al ejima hakawu imam ibn al-mundhir rahimahullah qala ibn al-mundhir ajma'a kullu man nahfadhu anhu min ahli al-ilmi ala anna salama jaizun alima ibn al-mundhir inú àwọn tí wọn bá ní nbọ ní ẹ ti rí ìjìmá bẹ́ẹ̀ yàn bá rí lọ́dọ̀ ibn al yọ wà lọ́bọ yọ wà lọ́dọ̀ ibn hasmi. كتاب الإجماع لابن المنذر، أبي كتاب kìtàbù الإجماع لابن الحزم. al لنا bàbá rí lọ́nà méjèèjì yìí á sẹ̀sẹ̀ wá wá lọ́dọ̀ ibn abdul barri rahimahullah fi kìtàbìhi at-tamhid nípa báyìí gbogbo ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi rinlẹ̀ pé n ta ń pè ní sálámù owó ní ọjà ń bọ̀ ń gbà báyìí ó ṣe kí ni ọba amúnú ṣẹ̀ríà pẹ̀lú conditions mẹ́ta kí ni conditions mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún náà fi kaylin wa waznin ila ajalin ma'lum àwọn afáà yẹn dùn kankan bí inú fíkì hadithi yìí torí àwọn tí wọn bá fẹ́ sí gbọ́ wọn nígbà tá a di fi ni kaylin ma'lum wa waznin ma'lum ṣètùn ni pé bẹ́ẹ̀ bá fi pẹ́rẹ́gì wọn tán ẹ̀ tún fòsùn wọn wọn torí wà wà lówí kaylin ma'lumin wa waznin àwọn ní ká má gbọ́ kú gbọ́ yé o kéèlé màlúmi fún tí wọn bá ń fi pẹrẹgì wọn àbí garawa wọn wà wazini màlúmi fún tí wọn bá ń fi skéèlì àbòsùn wọn wọn ntí àdéhìí wí ni ẹ o kèsì pé bẹ́ẹ̀ bá wọn bá yìí tá àfi kẹ́ tún wọn bá a kailun lilmakilat wa waznun lilmawzunat naam eléyìí ni ọ̀rọ̀ lórí baabu ọ̀kẹ́ta bẹ́ẹ̀rù asala kátó kò lórí ọ̀rọ̀ sálẹ̀m mo ní ọ̀nà mẹ́rin ni títà ríra pín sí tọ́ba dé ọ̀rọ̀ pé ọjà ní owó ni ọ̀rọ̀ àbí bá a ti yanjú mẹ́ta nísìn ẹ̀ ọ̀nà kan owó ló kù kò sówó kò sí ọjà kò sówó kò sí ọjà sẹ́mi pé yẹn ń ta ọjà bẹ́ẹ̀ lónìí kọ́dà àwọn ń ta alágbàáyé gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ yẹ bá ń gbọ́ capital market nkankan ntí wọ́n ń ta nù ee ọ̀pọ̀lọpọ̀ ee stock exchange nkankan ntí ọ̀pọ̀ tí wọ́n ń ta nírú ọjà yìí kò sówó kò sí gíní kò sọ́jà ọ̀nà wo ni wọ́n ń gbà ta àkọ́kọ́ náà ti ní kí ni à ń pè nu sẹ̀ríà bẹ́ẹ̀ olùkàlì í bẹ́ẹ̀ olùkàlì ọ̀tá ń retí òfin gbà ń retí. àti ọjà àtowó kọ̀sọ́kànlẹ̀ ẹ sì ti dira yín o ti fún mi èmi náà ti èmi náà ti rà á gbogbo àwọn ọgbọ́n tó máa nẹ́bí ádámà ń gbọ́n láti lè máa wo àti ríra wa mú bíi tẹ́tẹ́ ni bóyá òní ọjẹ bóyá bóyá èmi ní jẹ ńgbà nínú àwọn ọjà yìí tó gbajúmọ̀ jù lágbàáyé lónìí mo ti mẹ́nu bá díẹ̀ ní jẹjọ mo ní wọ́n ń pè kí àwọn kìnnì kan ní derivatives alimusitakotul maliya ni wọ́n ń pè lédè lárúbáwá wọ́n ń pa àwọn ọjà kan ní future contracts wọ́n ń pa àwọn kan ní uh, future options forward al-uqudul ajila al-mustakbaliyat. Al irú àwọn ọjà yìí ni wọ́n ti ń tajà kò sí owó kò sí sí kíni kò sọ́jà ẹ pé lọ́nà o ẹnìkan fẹ́ ra bóyá fẹ́ ra ó lè fẹ́ ra mọ́tò ó lè fẹ́ ra àgbàdo gbogbo ní téèyàn bá fẹ́ rà dé kò sí tí wọ́n fẹ́ tà tán lónìí yóò ti wá wò pé òun ò nídìí kíní yìí nísìnyí òun ò ní díẹ̀ ó ti wó láwa yìí ẹ ní ó di june kí kò ní díẹ̀ ń ń bẹ̀rù pé wọ́n di june yìí ó lé wọn agbárí ọmọ ń bí wọ́n bá dọ̀rọ̀ ètò yìí kò nídìí ẹ nísìnyí torí pé ntí òjò nídìí ẹ sẹ́mi pàwọ́ ọmọ wò tó bá ipá ni ní báwa sí rárá ń gbé ayé ńlọrùn bọ́lọ̀ ntí ní tá a wà tó ju agbára wa lọ yìí èyí ò bẹ́ẹ̀ ni kọ́ra kókó lé ni èbó tó ti wò ó kówó tó ń wé tó storage facility náà ah, inú àkáǹtì ta ni kakọ yóò sí kò tún rẹ́dí àti rà á sí lé kí kókó pamọ́ kó fi di júnù kò sì fẹ́ kó wọn rà lọ́hùn wọn bá di kò sì nídìí ẹ̀ ń fẹ́ buhari wọn wá kírètì àwọn ọjà ni futures ẹ eh, forward ẹ ti mọ inú ti mọ gbúrú ẹ future future ẹ eh, forward yọ wá lọ ọjà tí wọn ti ń tà kò sàgbáyé kò sọjà àgbáyé tí wọn ti tà lónìí ní gbogbo olú èyí wọn láwọn capital market mo rò pé wọn máa tà capital market wa nàìjíríà yìí náà wọ́n ti láwọn tí pé táwọn báwọn bá ti jí láàárọ̀ ta ni ọ̀rà fọwọ́dù ta ni làwọn gbogbo ojú máa yé in billions in trillions ni wọ́n ń deal ìbá wa dé ẹ̀ ṣe àpò yìí báyìí lọ́ọ́ fẹ́ rà yes june ló ní díẹ̀ ok wọ́n kọ́ tiẹ̀ kalẹ̀ ẹlòmíín náà tún wá àwọn kan náà wá pé ẹ̀dákùntà ló ti pílẹ̀sì ọ̀dà kalẹ̀ kó ń fẹ́ ta kẹ́ni òun náà wá lóhùn ní tóun fẹ́ ta fún kò ní nǹkan kan lé o yes ẹ lọ wádìí dáadáa yóò ti ṣe àpò mẹ́wàá ló lóun fẹ́ rà sẹ́rí pé wọn ò fẹ́ kó di júnù kápò mẹ́wàá yọ wọn sí ni eléyìí ti wá lọ sí àwọn ìwádìí kan ó ti wò ó pé ah ó ṣe mistake kọ́dà yóò tún dẹ̀ sí ní ní júnù ni òun wà lóun lápò mẹ́wàá òun tó wọn tà fún tọ́ba di tọ́ba di júnù kò sí lápò ẹ̀yọ̀ kan lé wọn èé ní àpò kankan lé bàbá ló wọn ta mọ́tò kọ̀ ní táyà mọ́tò ńlẹ̀ yes ẹ máa wo eh, gbogbo ọ̀nà tọ́lọ̀ ntí ní amẹ́dẹ́ tàwárò pa gbọ́n tọ́ba wa wọ́n wa wọ́n ti wa àwọn ní future àwọn ní forward àwọn jòkó ní capital market wọ́n gba owó díẹ̀ lọ́wọ́ eléyìí pé ká fi mọ̀ kó serious bẹ́ẹ̀ bí ten percent àbí nǹkan kan yóò ti san kalẹ̀ bọ́ba di june o ìwọ ẹ eh, ìwọ ta àpò mẹ́wàá ó kápò mẹ́wàá fún un iye owó tí ọ wàá san owó february lọ fẹ́ san gbà wọn owó ti sìn bóyá ten naira ní nísìn nísìn wo pé yóò di twelve naira bí fifteen naira yóò ti wá ṣírò rẹ̀ ní ṣírò ten naira nísìn bàbá yìí pé mẹ́wàá ni ẹ̀ ń pé hundred naira ni àbí lápèjúwe so bàbá tóun náà sì ta èrò tiẹ̀ ni pé bọ́ba dìgbà òun ẹ̀ kíní yóò ní ju eighty naira lọ òun náà sì ti tà á kalẹ̀ lónìí lélo ní hundred naira sẹ́rí pé tẹ́tẹ́ dé àmẹ́jọ wa jòkó wọn máa retí june bàbá yà sí àyè lónìí bàbá dọ̀là bí wọ́n ti ń sin gbogbo ọjọ́ ayé tiwọn nù bọ́nbọ́n bá jẹ lónìí kò ní dùn bàbá tún di ìgbà míì náà ìwọ náà jẹ torí bá di june yóò kan náà ní ọ̀sẹ̀ méjèèjì inú kó ti di fifteen lóòótọ́ àbí kó sì ti padà di eighty ibi tó wá burú sí ni pé gbogbo ọjà forwards àti futures àti options kò síbi wọn ti ibi tí wọn ti ń tẹ̀kì actual delivery bóyá ló tó two percent tó ìpè tó bá di júùnù ẹ wà á rí àpò tí wọn ẹ pé kí ni wọn wà á ṣe ń gbà wọn wọn kàn wá wo kí ni fárí kò bẹ́ẹ̀ náà kí ni difference in no prices táwọn méjèèjì táwọn ti speculate kalẹ̀ sọmọkò lè jí ní fifteen ní ọjẹ bọ́bá fi ṣe pé tiẹ̀ lọ jẹun bàbá oní tẹ́ẹ̀nì yọ tàkà sí pé bá ń kó five bọ́bá sì padà fọ́ọ̀lù sí eighty òun náà tàkà sí bàbá fifteen pé bá ń kó seven kò síbi tí wọ́n kọjá sí ń bẹ kò síbi tí wọ́n kọjá sí ọjà kò sọ́jà kò sówó náà àtọjà àtowó òsì kankan lẹ òun lọkọ kẹrin òun ni mo ló translate tó ń tẹ nìkan wí tí mo wí fún yín jẹjọ pé owó àwa rò pé owó tí ò sí a rò pé ń bẹ ní ayé torí ẹ ẹ mo ṣe wí n kò simple bẹ́ẹ̀ o báwọn ṣe ń ṣe ó tún ọ ọ ọ wà ọ wà more complex ṣe rí bí bá a ti wí òun láàrin àwọn méjì òun tó bá ma láàrin àwọn méjì òun ọ̀dà sẹ́rí bàbá tí ó ti ta ní tóun ti zero eight kalẹ̀ àbẹ̀ntọ́ ta ní fifteen òun náà tún ti ta fẹ́ lómi bóyá yóò tún o tún ti ṣe calculation kan o lè ta fún yóò sixteen eléyìí náà o ti lọ ta fẹ́ lómi ten èyí tóun náà gbá wọn náà ti lọ ta ń bò mí ló fi wá jẹ́ pé wọ́n ní gbogbo owó tí ń bẹ in circulation lágbàáyé kò ju èló lọ sixty trillion àmọ́ lórí paper six hundred trillion dollars nítorí irú àwọn ọjà ránran wọn báyìí ọjà ẹyọ kan at the end of the day kọ̀ wá sápò kankan bìkan tẹ̀gbọ́n bá tiẹ̀ pápò mẹ́wàá tó ń bẹ ni wọ́n ta àpò mẹ́wàá yìí lọ́nà márùn kò tiẹ̀ wá sí àpò ẹyọ kan àpò ẹyọ kan nu mẹ́wàá yìí náà kò sí ẹnu wọn bá ti dìgbà wọn kakuléètì ẹ ní yẹ báyìí ní gbígbà téèyàn ta tẹ́tẹ́ bó rí gan nìyẹn èyí táwọn ṣẹ̀ṣẹ̀ wàá rò pé àwọn gbọ́n lónìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti tó lé ní one thousand years lànàbì tí ní amadu bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam gbogbo ọjà bẹ́ẹ̀ olùkàlì í bẹ̀lùkàlì ntí sẹ̀rí àfaramọ́ ni pé ọjà wà ńlẹ̀ owó èdè owó ní ọjà ń bọ̀ àbí ọjà ní owó ní sẹ̀rí àfaramọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àwọn òfin fún mẹ́tẹ̀ẹ̀ta yìí náà. àmọ́ kò sọ́jà kò sówó tẹ́tẹ́ ni kò sí nǹkan mi tá a pè sì máa kóbá ni máa kóbá ta ó ti kóbá ta yìí lè wà lẹ́nu ẹ̀ yìí so nípa báyìí bẹ́ẹ̀ ọ̀sálàm ntòun dúró fún ni pé owó ní ọjà ń bọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà ẹ̀ olófin fi kẹ́ ilé ń wọ́wọ́ Ila ajalin màlúù náà báàbù shuruti fil bay. hadith ẹlẹ́ẹ̀kejì lónìí òní ń pa ọ̀rọ̀ májẹ̀mú tí èèyàn máa fi kalẹ̀ bó bá fẹ́ tajà tó fẹ́ rajà àti sọ fúnra wa níjẹ̀jọ́ àbíjẹ̀dógún pé májẹ̀mú méjì ni máa pín sí nínú títajà àti rírajà ìran alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú tó ti wà nù. No contract ni tẹ́lẹ̀ òwí o òwí àpèjúwe kínni mo fẹ́ ra mọ́tò yìí kí n bá lè máa gbé lọ bí iṣẹ́ kò nídìí ibi ó wọ gbé lọ. gbẹ̀yìn bá ti ra mọ́tò ó ti wà nù rẹ̀ pé òun yóò máa lo nǹkan rẹ̀ pé a ẹ̀ sọ pé máa gbé lọ bí iṣẹ́. sẹ̀rí ọ sọ fún un pé kò nídìí kó wí kò nídìí kó sekeni kò wí àwọn èyí wọn ń pè ní sárutu tọlọ́n tó ti wà ọlọ́run tó ní ẹ̀ta nǹkan báyìí ó sì ti fa àwọn májẹ̀mú sí kò ṣẹ̀ṣẹ̀ wá nídìí ẹ̀ ẹ̀ ṣe wíńjọ́ ń pé mo má gbójú wọn kan jó nígbà tí ọ wà lọ fi mọ́tò tiẹ̀ náà ná bọ́yọ́ náà nìṣà mọ́tò ti bàbá tó ta mọ́tò ná ọ wá ta kan fún náà mọ́tò méjèèjì eléyìí náà tó wá gbé tiẹ̀ sọ́nà ònìṣẹ́ ó ní àwọn sọ fún mi pé ọmọ bá dùú kò nídìí kò nídìí kọ́ sẹ̀sẹ̀ wí fún ọ pé ebó ọ̀tá fún nígbà tí ì pé òfin ránṣẹ́ àwọn ọ̀ràn májẹ̀mú kejì wa ni májẹ̀mú tó yẹ pé ní ó ṣeé ṣe ká mọ́ wà nù kọ́ńtrákì yìí àwa láṣẹ̀ṣẹ̀ wí pé a èmi fẹ́ báyìí sẹ̀rí àfààyè lẹ́yìn náà lẹ̀ pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú ni ní pé ní kíni kò gbọ́dọ̀ ta nǹkan kan nínú alikitaabu kò sì gbọdọ̀ tako nǹkan kan nínú ta torí ẹ̀ ra ọjà ni àbí ta torí ẹ̀ ta gbàtí yẹn bá wà ní talé fún yín àmì ẹ̀ gbọdọ̀ sún bẹ̀ ó ti tako o ìtẹ̀yẹ̀ nítorí ẹ̀ sẹ̀rí ò ní yà sí irú àmọ́jẹ̀mú bẹ́ẹ̀ so nípa báyìí aṣurutu fil bay'i àwọn àmọ́jẹ̀mú ti ń bẹ́ẹ̀ ń bi ọjà títà rírà òun ni báàbò eléyìí ìmọ̀ mẹ́jẹ̀mú tí ń tí ń bẹ́ nù irú ń ta fẹ́ tà ta fẹ́ rà yìí ẹ̀wí ẹ̀wí o ti wà ń bẹ́ àbíngà míì mẹ́jẹ̀mú tó ṣe pé ní àfikún ni o èmi lápẹjúwe mo fẹ́ ta mọ́tò yìí àbí mo fẹ́ ta ọ̀kadà yìí kankan àmọ́ o èkó lẹ́ẹ̀ tí wàá gbé fún mi èyí wọn ò sínú mẹ́jẹ̀mú tí ń bẹ lára kíni ẹ́. Eh? àbẹ̀yẹn wà lẹ́kọ̀ọ́ bọ́yọ̀ kan lẹ́kọ̀ọ́ lórí mọ́tò tó wù wà ní sẹ́mọ̀kémi ah, náà gbé mọ́tò kan wáyà yìí kò sẹ́ni tí ó wà emu ti rà á mọ́ Ìlọrin lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì àǹdọ̀bà rẹ̀ lémi lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ní pé kò fẹ́ bí a rísíkì àti gbé mọ́tò ní láti kó wá lọ́rin ọba mu bẹ́ẹ̀ bẹ́yìn náà bá nídìí àti fowó kan kún pé a ah, wọn pé èmi náà sanwó fẹ́ni tí ó gbé wá láti yóò sì sọ pé a ah, iye báyìí ní ta irú àwọn májẹ̀mú bẹ́ẹ̀ ni májẹ̀mú tí ò sí nù kọ́ntrákì tẹ́lẹ̀ tó yẹ pé àwọn tí ń bá tọ́fẹ́ tajà tọ́fẹ́ rajà ni wọ́n sẹ̀rí ọ̀wá wù kí lọ ṣé eléyìí ọ̀tá kò kankan nù inú kìtàbà àti sunna bí ọba ti takò alhamdulillah so irú ẹ̀ ní báàbù yìí ana aisha radiyallahu anha qalat ìtàn tó gùn díẹ̀ wá ní alimami makidisi lọ́fẹ́ fún wa ń bi hadithi yìí pàtàkì jùlọ ntọ́ ṣẹlẹ̀ láàrin ya ńlá wa aisha radiyallahu anha àtàràbìnrin tá n pè ní barira tó jẹ́ ẹrú ní gbòòrò madina njọ́nà tó padà wá di ọmọlúwàbí. ana aisha ta radiyallahu anha qalat látọ̀dọ̀ ya ńlá wa aisha kí ọ̀nà ọlọ́run kò tún bá a ní barira barira wa bá mi. فقالت كاتبت أهلي على تسع أواق في كل عام أوقية Barira jẹ ẹrú gẹ́gẹ́ bá ti wí àti wá ṣàlàyé fúnra wa bóyá jẹ dógún àbí jẹjọ pé àwọn ọ̀nà tó pọ̀ ní sẹ̀rí àfi ẹ̀ńkọ́rẹ́jì káwọn èèyàn máa kú lóko ẹrú ara ẹ̀ ní tàǹpẹ̀ ní kíni al-mukah. di ẹwọrọ Ọlọ́run bẹ́ẹ̀ bá rí i pé kí ni èèyàn rí ni ẹfún náà nírú bẹ́ẹ̀ bá lè yọ̀ǹdẹ yẹnyẹn pé máa lọ nítorí tọlọ́run ẹ sì fún un láàyè pé ọ̀dà bọ́ba ti ṣiṣẹ́ sìn àwa ní àárọ̀ bọ́ba ti dọ̀sán wọn náà máa ṣiṣẹ́ tí tó lè mú owó wọlé fún ọ ọmọ wa dáyé báyìí njọ́ bá pé njọ́ ń lo dọ̀mọ́lúwàbí irú ẹ̀ ń bàrí rà ṣe fún olówó rẹ̀ bàríra aládéhùn ti ń bẹ láàrin wọn àtọlóhùn ní tẹsán àwa kàn owó owó góòlì owó sílvà ni wọn ná láyà nàbọ Muhammad sallallahu alaihi wa sallam ni wọn fi ma ọ náà wọn máa fi ma díwọn owó òkèyà ìsùnwọn kan ní nínú fi bọ bọ́ọ̀bá ti wá san mẹ́sàn-án rẹ̀ dédé mẹ́sàn-án rẹ̀ lówó ńláńlá olówó rẹ̀ lóhùn ṣe kínní òun yọ̀ǹda rẹ̀ ọ̀dọ́mọlúwàbí kọ́dà ó sì ṣe é ní dẹ́kun fún pé uqiyatun fi kulli am òun ò pé okó mẹ́sẹ̀ san wálé kan náà ọ máa san uqiya kọ̀ọ̀kan ní ó fi hàn pọ́ ọdún mélòó ló fi ṣe mùkátàbà ọdún mẹ́sẹ̀ tọ́yì káyà lọ́bẹ̀ nínú fíkìw hadithi ọdún mẹ́sàn-án tọ́ba wa di ọ̀la tó kó wa tó lòun rí sẹ́mu kóun ti pílánì ẹ̀ka lẹ̀ pé òun ó sì lù ọ́ fún ọdún mẹ́sàn-án kọ́ra bọ́ bá lọ ẹ́ òun wá ṣe bákan lọ́n sá sí nàkan fún ọba délẹ́yìn ọdún kan ọdún méjì ó ní gbogbo òkìyà mẹ́sàn-án ni kí ni ṣẹ̀rí àwí gba ọ̀rọ̀ ọdún mẹ́sàn lèmi rẹ̀ sọ àbí àbíkọ́ gbà ara ẹ̀ làbí ìfẹ́ clear kí wàá sọ̀rọ̀ ẹrú nìkan ọ̀yáwó lọ́wọ́ yàn àbọ̀ tajà ẹ̀rajà ní tajà bẹ́ẹ̀rù bìsámẹ́ni àjì ọjà pé ọjà ní owó ń bọ̀ ọyàtọ̀ fún sálámù ọjà ti délẹ̀ àmọ́kínni owó ń bọ̀ ẹnu wọn pè ní ọta on credit yọ ọmọ san díẹ̀ díẹ̀ ní àbígbà kan ni ẹ̀rí pé àwọn tí ma wá ta yìí wọ́n ti wọ́n ti calculate ẹ̀ kalẹ̀ bọ́bá yìí pé ten thousand ni yọ padà máa kú sí bíi fifteen thousand bí n bá ń san díẹ̀ díẹ̀ fún iye ọdún kan ní abọ́dún méjì tẹ́ni yìí bá wá kú gìrì tó dé lẹ́yìn oṣù mẹ́ta tó ní gba gbogbo owó rẹ̀ sẹ́mi kókò ní tó iye kọ́mọ san díẹ̀ díẹ̀ di kíni sẹ̀rí àwùsí abẹ́ni tí ẹ tiẹ̀ jẹra yín lówó láàrin ara yín náà ni o sì sọ pọ́ dẹ́yìn oṣù mẹ́fà ọba dẹ́yìn ọ̀sẹ̀ kan olóòtú rówó ngbà wà ní àyè ah, mi ò lè gbà nísìnyí kò síbi tí ń fi sí torí mo mo mo fẹ́ mo ní tí mo fẹ́ fi ṣe tí mo fi ní oṣù mẹ́fà ni o tó dá padà gbogbo àwọn kan wọ̀nyí ni ṣẹ̀ríà ìsìlámù yẹn jù lẹ́nu hadith ẹ̀yọ̀ kan yìí oníyàlá wa aisha ń fún wa yẹn ká máa fọkàn dé ọdún mẹ́sàn-án ordinary lè lọ́yẹ kíkíni bàríra òfin san owó torí pé olówó rẹ̀ ti kakuléètì ẹ̀ pé lọ́dún kan òkìyà kan lọ́sàn òkìyà mẹ́sàn-án ní sígbà. fàáyínì ni bàrírà bá lọ ọ̀dọ̀ yàrá wa Aisha ó ní dákun ràn án lọ́wọ́ ràn án lọ́wọ́ bóun ó sì rí owó yìí san. fakultu yàrá wa Aisha ni mo wá wí fún pé in ahabba ahluki ana cuddaha lahum wayakunu wala ukali facalt tí olówó rẹ tọ́ba rẹ́dì láti gbà bẹ́ẹ̀ kí n da gbogbo owó nkalẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo òkèèyà mélòó mẹ́sàn-án ni kọ́mọ́sẹ̀sẹ̀ di ọdún mẹ́sàn-án mọ́ kí n da gbogbo ẹ̀ kí n san gbogbo ẹ̀ fún un ní ẹ̀ẹ̀kan náà àrùdù làwọn kí n kà á lé ní èjì lẹ́ẹ̀kan náà kó pé kí n kó fún un. wọ̀yẹ̀kùnù wàlá uka lìí yọ wá jẹ pé wàláwù rẹ èmi mu ní o àti sàlàyé tí ń jẹ wàláwù àbí kí ni ń jẹ wàláwù wàláwù ni ti ṣẹ̀ríà islam fi kọmpẹṣẹẹtì ẹni ọba bọkùn lẹ́rùn ẹrú láti lè ẹnkọrẹjì àwọn èèyàn láti máa náwó wọn sí rọnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fi wá rọjú tọra ẹrú kan ó sì dúlẹ̀ nítorí tọ́lọ́hún níwọ̀n náà máa sìn yàn máa máa sìn lọ́hùn ṣẹ̀ríà wa fẹ́ kọmpẹṣẹẹtì ẹ pé wàláwù ẹrú yìí ta ló ní ntí ń jẹ́ wàláwù ni pé èyí tó kọ́mà ni pé ẹrú ìníran torí ntí ń jẹ́rú ni pé wọ́n kó lógun níbì kan ẹrú ìníran ńjọ́ tẹ́rú yìí bá kú ta ni ó jogún ẹ̀ nta sì máa fi jogún nù sẹ̀ríà àmọ́ kí la máa fi jogún bí èèyàn bá ti kan èèyàn lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn kò sógún ọ̀hún ni kíni an ìyàwó rẹ̀ ní ọkọ rẹ̀ ní ọ̀nà tí yẹn lè fi dogun ni anasa bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ ní bíbí kí wọ́n jọ bí yẹn pọ̀ ní tí yẹn máa fi ṣe kíni ní tí yẹn máa fi do ẹ̀kẹta náà ní kíni aluwala a òun lọ sànú ẹ lọ sọ di ọmọlúwàbí níjọ́ tí ẹrú yìí bá kú tí ò sí àwọn tí ó dogun rẹ̀ ní mọ̀lẹ́bí ni ní ọ̀nà míì tí ṣẹ̀ríà ní àfi dogun ni ẹni ọbọkùn lọ́rùn ẹrù ẹ ọlẹtọ kó fi wà láwùsẹ kínní kó fi jẹ ogún ẹ àyíṣà wa ni tí n bá ti lè wá kówó kalẹ̀ o wà láwùrẹ́ ó pé kínní yọ jẹ tèmi gẹ́gẹ́ bí ìlànà ṣẹ̀ríà. fadahabat barira ila ahliha barira bá lọ bá àwọn tó ní faqalat lahum fa abaw alayha ọba wíńtì yà ńlá wa àyíṣà wí wọn bá yarí abawo aleha wọn kọ wọn làwọn gbà fàjẹ àtìmínì ẹnìdìhìn bàríra bá tún sáré padà wá tún padà wá báyà ńlá wa aisha radiyallahu anha wa rasulillahi sallallahu alayhi wa sallam jalisun ngba tó lọ́wọ́ wa ba ṣe this time ngba tí wọ́n wa ba ńlá wa aisha ọba nabi lọ́dọ̀ rẹ̀ wa rasulillahi sallallahu alayhi wa sallam jalisun ọba tá nabi jókòó ẹ wo ẹ̀kọ́ ńláńlá ń bẹ yẹn ànábì jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ ẹrú sì tún ní àṣẹ́sì sí ibi tí wọ́n wá ẹrú bá ànábì ti rí nu sallallahu alayhi wa sallam kọ́dà ń bẹ nù hadithi mi Barira bó ti wà lẹ́rú yìí ń sì ń bá yàrá wa Aisha sọ̀rẹ́ náà débi pé wọ́n bùn Barira ní ẹranjọ́ kan ó tún wá bùn Aisha náà wọ́n bùn ẹrú gbégbé yẹn orí lápèjúwe ni o àwọn ọmọ ìyá wa bóyá ntọrọ bára bí nkankan kí ló burú kẹyìn ọba sọrẹ ọwọ amúnú tí wọn bùn ní àfa ẹyin náà gbà tani èèyàn mélòó ni ọ gbà nù wa anabi gbà sallallahu alayhi wa sallam òní pé bàbá gbìgbóná sábà bàbá ní a máa rántí ìgbésí ayé anabi ọjọ́ bíi anabi ní tẹ̀yìn fi rántí anabi ni o ìwà ni o kọjú anabi àmọ́ àkàmọ́ wa pariwo wájẹ kọ́ bá a mọ́ bẹ́ẹ̀ bá ma kó n fẹ́ jọ anabi wa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kó sì gbèsè ayé anabi kalẹ̀ bíi tíra kọ́ ma tọ́ anabi ṣe báyìí mi náà fẹ́ ṣe ó ṣe báyìí mi náà gbìyànjú rẹ̀ wọ́n bùn bàrí rà lẹ́ran ẹran tútù ó sì tún rántí ọ̀rẹ́ rẹ̀ tálọ́rẹ́ rẹ̀ yálà wa aisha ummul mu'minin ọba tún wá bùn aisha náà anabi wa dé sallallahu alaihi wasallam anabi ní àyíndàkùn náà ṣe iṣẹ́ ní gangan létí téèyàn lè jẹ ká anabi ọmọ béèrè bẹ́ẹ̀ torí ma wáyé wọn lọ oṣù kan wọn lè má dáná lé anabi sallallahu alaihi wasallam tí èéfì ò ní rú wọn kàn máa mú mi wọn sì máa jẹ làbídùn àbí wọn bá rí wàrà sí i fóṣù kan sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá fẹ́ jọ anabi ibi tí ó ti jọ́nu nípa báyìí bàrírà wa dé ọgbọ̀n ya la wa aisha lẹ́ran anabi dé anabi níṣẹ́ ní nǹkan kan lé àwọn ìyàwó anabi ní kò sí kò sí nǹkan kan lé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam illa lahman tusuddiqo bihi ala barira wọn á sáré fi kún pé ah, a fẹ́ràn kan tí wọ́n fi ṣe sàárà fún barira o torí a ní kankan lé lóòótọ́ àmẹ́ràn kan tí wọ́n fi kílódé tí wọ́n fi wí bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ pé ànábì ẹ̀ jẹ sàrà sọlọlọ sọlọ ara ara àwọn ọ̀nànú tá ànábì fi yàtọ̀ fún wa púpọ̀ hmm? kọ́dà sàrà ànábì ẹ̀ jẹ bẹ̀lẹ́ yọ ma wá ṣe gbájú ẹ̀ gbàá nǹkan lọ́wọ́ àwọn àtẹ̀lé rẹ̀ wàlá ànábì ẹ̀ ṣe bí a bá mú sàrà wa ànábì ọlọ́run ẹ̀ gbà sàrà ànábì máa gba ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn bá sì bà nẹ́bi lẹ́gbọ̀n ànẹ́bi ogun ni tó ju bẹ́ẹ̀ lọ́gbà ni sọlọ sọlọ. òun lọ fà á kèsì pé wọ́n kórìíra bàríra ni wọ́n yí fà nẹ́bi pé wà nẹ́bi jẹ sàrà o tó sóde kọ̀ bí hi àlà bàríra ẹran yìí o sàrà wọn fi ṣe fún bàríra ó sì wàá bùn èmi náà ń bẹ kọ́lá ìgbégi la nẹ́bi wí jọ náà ànẹ́bi ni a sebo wọn fi ṣe sàrà fún sóhun fi ṣe sàrà fẹ́yìn ni wọn ló bùn àwọn ní ìyàlá ha sọ́dà huwa laha sodako walana lana hadiya sàrà ni fún ẹ̀bùn ní fáwa sallallahu alayhi wa sallam anabi bá jẹ sallallahu alayhi wa sallam láti fi dùn bàríra nù ìtàn bàríra yìí pọ̀ ọ̀pọ̀ nínú àwọn tó súnmọ́ yàrá wa aisha ju ẹrú sí ni àmọ́ wa assist yàrá wa aisha ń bẹ àwọn sẹ́mi ó súnmọ́ púpọ̀ ẹ wo position Aisha hmm? ní tẹ̀sìn ní tayé ẹ wo position Barira síbẹ̀ náà kọ́dà Barira tó ní access sí Aisha ń gbà tá nẹ́bí ń bẹ lọ́dọ̀ ẹ̀ sallallahu rasulillah sallallahu sallam jẹ́ àlùsùn ó dédé ọba nẹ́bí ní ọ̀dọ̀ Barira ah, ìtàn Barira pọ̀ púpọ̀ tó yẹ ká kẹ́kọ̀ọ́ púpọ̀ ń bẹ inshàlá ẹ á ka hadithi tó kunjọ mẹ́jọ bọtí nínú àwọn àtàn bàríra tí mo rántí nísìn gbogbo àti bàríra máa wá ń bá yàn la wa aisha radiyallahu anha yìí ọlọkọ bàríra náà lọkọ ẹrú ni àmóníkíni àtọwọn àtọkọ rẹ ẹrú ni wọn àtìyàwó àtọkọ ẹrú ni àwọn méjì ọ̀tọ̀lẹni ọlọkọ ọ̀tọ̀lẹni tó ní ìyàwó sẹ̀rí àfaramọ́ bẹ́ẹ̀ èyí tá a discourage ni kí wọ́tọ̀ jẹ́ ọmọlúàbí ọmọ fẹ́ ẹrú torí pé ni ọ lẹrù lónìí ẹrú mọ́sọ̀mọ́ náà di ẹrú but ẹrú fẹ́ ẹrú nǹkan kan náà ni nípa báyìí nígbà tí ṣẹlẹ̀ tá n kà lọ́wọ́ yìí wá padà ṣẹlẹ̀ á padà ká yálà wá Aisha sanwó orí Barira bàríra wa di ọmọlúwàbí iṣẹ́ wa délẹ̀ iṣẹ́ wo ló délẹ̀ ẹ mọ àwọn obìnrin ẹ bá bínú ẹ̀yin ẹ̀yin nìyá wa àwọn ẹ̀yà wa àwọn obìnrin tí e bá sọ obìnrin tí máa ń ní bá dé ara ẹ̀ púpọ̀ bí àwọn ẹ̀yà ńlá wa Khadija tóbìnrin bá rí i pé òun superior tó ọkọ òun lọ́nà kan àdánwò ni bàríra wa ń wora rẹ̀ ń wò pé ah, òun lábẹ́ ẹrú torí pé ọkọ rẹ̀ ní opportunity kóun ó kú ní ẹrú òun sì remain ní ẹrú bàríra ni ọlọ́run ti bóun ṣe ìyáàlá wa aisha ti san owó orí tiẹ̀ òun di kíni ọ̀dọ́mọlúwàbí nínú tàn hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ ọkọ bàríra yìí wá fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú pé yẹn máa ń fẹ́ràn ìyàwó rẹ̀ ọkọ bàríra fẹ́ràn rẹ̀ púpọ̀ ńgbà tí ṣẹlẹ̀ ńlá yìí wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ wa di wọ́n máa pàrọ̀ wá sí Bàrírà ńgbà tó lọ́n ti ní kẹfẹ́ ọ wà láàrin kọ̀ wọlé tí ọkọ òun ni tẹ́lẹ̀ ńgbà táwọn jọ jẹ́ bákan náà àmọ́ àti gbọ́ bàbá lọ́kọ̀ tó ń da ẹ̀rú ni òun ọgbà gbogbo èèyàn wá pààrọ̀ wá sí wọ́n ṣe wá sí fún wọ́n ṣe nǹkan kan ọ̀rọ̀ fi wá kàn nábì náà sallallahu alaihi wasallam kódà nù kísọ tó gùn ni tó sì yẹ ká kẹ́kọ̀ọ́ mbẹ nínú gbèsè ayé anabi sallallahu alaihi wasallam nbẹ nù hadithi náà pé nígboro madina ngbà náà ọkọ barira yóò sì máa sunkún tẹ̀lé níbi tí ń bẹ bọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ní kọ̀rọ̀ tó bínú jáde tí pẹ̀lú omi lójú ó sì tún tẹ̀lé náà tí wọ́n máa rí lẹ́yìn rẹ̀ tí wọ́n máa sáré tẹ̀lé tí wọ́n máa sunkún pé má yà wọn yàwọn jọ máa gbé báwọn ti ń gbé tẹ̀lé náà ọlọ́wọ́n gbà àwọn anabi fi wá gbọ́ sallallahu alaihi wasallam anabi náà wá dá sí sallallahu alaihi wasallam anabi náà dá sí torí pé yìí ń ọyàtọ̀ fún ti ṣẹ̀ríà discourage ọba rírè ìṣẹ́rú mọ́ ọmọ tó bá bí ò lè jẹ́ kínni kò lè jẹ́rú. lọ́jà anabi ọ̀dà sí anabi wa sọ fún bàríyàrá pé ó sì wo tìfẹ́ tó ní sí ọ gba bọ́lọ̀ ń ti kọ́ ń gbé pé ọkọ rẹ̀ náà ní tẹ́lẹ̀ gbogbo bá wọn ní gbogbo bá anabi ti ń sọ̀rọ̀ bàríyàrá òwìn kankan radiyallahu anha tọrọ mẹ́tò dúró tì wọn anabi ọlọ́run ẹni kílẹ̀ kejì ọkọ olówó ẹni ọ̀sánwó. sọ pé ọ̀nà di púpọ̀ tí ò fi gbọ́dọ̀ tí ò fi gbọ́dọ̀ pé no bí n bá jẹun wí no fún fẹlòmíì ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run yàtọ̀ fún gbogbo yíhun òun gan ló lówó tí aláwa aisha fi mú wò ní oko ẹrú but barira mẹ́ntin jẹ́ ànábì sallallahu alayhi wa sallam ńgbà tá ànábì wá wí gbogbo ń tó wí tán ẹgbẹ́ kí ni barira yóò fà ànábì sallallahu alaihi wasallam bayira ni atamuruni atamuruni atamuruni ntọ́ n sọ fún mi yìí aṣẹ ni àbíbọ̀ ẹgbẹ́ la nẹ́bi wí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ ẹrú kan tó sanwó rẹ̀ àbí tó kan sanwó léèwé rẹ̀ rí bá gbẹ̀ lásán pé mi náà lọ sọ báwọn sí ń béèrè o tún fi kọ́ ẹ̀sìn àbí mi gbé ẹgbẹ́ kí la anabi wí sallallahu alaihi wasallam anabi ni la innama ana shafi n sì pè ní nkpọ́ lásì bàrírà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ la hajata li fi kò ṣeé ṣe anabi sì gbà ó sì wí fọ́kọ bàrírà pé ó ní ò ṣeé ṣe anabi ti rí nu sallallahu alaihi wasallam talẹni náà tí ó wà pé mo sọ̀rọ̀ tẹ́ ẹ ṣe sọ́lé wàláyé kọjá lànà anabi ò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹrú òun náà lọ́sàn án olè ìyàwó rẹ̀ lọ́sàn án anabi ọlọ́run tó ni ẹ wá ń sọ fún tọ̀ ń wá ní ọ̀ pàṣẹ ni á olóhùn ọ̀pàṣẹ o innama ana ń sì pẹ̀ ni o ọ̀nà báyìí pé pẹ̀lú ń ṣe ọ̀wọ́lé anabi sì ó sì wí fún ọkọ rẹ̀ pẹ̀tọ́ gbogbo bá a ti wí fún bàrí ọ̀rá tó o ọlọ́kàn wọn ò gbé ọ̀rọ̀ sì parí síbẹ̀ Barira ń gbé gbèsè ayé rẹ lọ ọkọ rẹ náà ń gbé gbèsè ayé rẹ lọ bá anabi wa ti rí nu sallallahu alaihi wasallam ọlọ́nkọ́mọ́sá àjẹ́ àlejò anabi níta àti ní kọ̀rọ̀ àti ní gbangba wa sallallahu wa sallam wa baraka ala wa alihi wa sahbihi ajma'in. naam kò pé normal agulu mẹ́jọ kò pé normal size tán recognize mu and secondly kí ni yàtọ̀ nínú sàrà ike gbogbo ohun yẹn kò pé náà kò pa agolo mẹ́jọ mọ́ kò pé agolo mẹ́jọ ní nọ́mà mọ́. and ẹlẹ́ẹ̀kejì kí ni yàtọ̀ tó wà nù sàrà àti gift. kọ pé ta ló wí bẹ́ẹ̀ ta ló wí bẹ́ẹ̀ kọ pé. ẹ má jà á dà pọ̀ téèyàn bá ní mo fẹ́ ra agolo ẹ̀wà àbẹ́rẹ́ mẹ́jọ dandan ni kí wọ́n ta agolo mẹ́jọ fún un àmọ́ mo fẹ́ ra ike ẹ̀wà kan ike ẹ̀wà kan náà wọ́n tà fún ọwọ́ apé mẹ́jọ o kò pé mẹ́jọ o èyí ń yàtọ̀ agolo mẹ́jọ ike kan ẹ kìí ṣe pé ọ parọ́ fún pé ike yìí àbí wọ́n parọ́ ni sáwọn ni wọ́n ń gbé ní kúkúrú ní kúkúrú bó ti rí mo ti wí fún yín o ntẹ̀yìn bá rà òun ni wọ́n tà fún ṣẹ́gbọ́n bẹ́ẹ̀ bá mọ̀ pé òun ò ní gbà ń tòun ọsọ fún wọn pé èmi ò fẹ́ ke ẹ má golo wa ẹ̀wọ̀n léńdéèdì kó pé mẹ́jọ bàbá ti tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ sẹ̀ríà ò kò sí nǹkan kan tó burú mbẹ́ bí a èmi ò gbà ké o àwọn náà sì má golo wa bí ọba sì ní pé àwọn náà bẹ́ẹ̀ wọn ó ti fi kún ní pé iye báyìí láwa ta agolo kan o. <laughs> Allahu ta'ala ala ìbéèrè kejì kí ni ìyàtọ̀ láàrin sàrà àti ẹ̀bùn mọ̀rùpẹ̀ ńtọ́fà béèrè ni pé a ní anabi máa gba ẹ̀bùn àmọ́ anabi gba sàrà ó ṣe pàtàkì ká mọ̀ ìyàtọ̀ rẹ̀ lóòótọ́ ibi tí ìyàtọ̀ yẹn ti hàn dáadáa díẹ̀ òun ní ìdájọ́ ọ̀rọ̀ ẹran léyà ẹ rí i pé bóun ni wọ́n ní ká ṣe ẹran léyà wọ́n ní ká pín sí mélòó mẹ́ta ká jẹ ìdá kan one third ká fi ìdá kan ṣe ẹ̀bùn ká fi ìdá kan ṣe sàárà mọ̀ kó ti yé bó o láṣẹ mayàtọ̀ ọ̀dà kan tẹ̀bùn àti sàárà yìí àwọn wo ni wọ́n tọ́ sí sàárà ẹ́ àwọn tó ní sàárà ń bẹ nú Al-Qur'ani tó ti wí innama sadaqatu lil fuqara'i wal masakin ẹ́ àwọn tó ní sàárà nù àmọ́ kọ́dé èèyàn lè bùn pírẹsidẹ́ǹtì ìlú lẹ́bùn àbí ó lè bùn gọ́vùnà lẹ́bùn ó lè bùn ìmáàmù lẹ́bùn kọ́dà bó jólówó ẹ̀bùn náà ìyàtọ̀ tí ń bẹ láàrin kìnnì láàrin ẹ̀bùn àti sàárà sàárà à ń fi ń wojú rí ọlọ́run ó sì níyà àwọn tí tá lè fún àmọ́rọ̀ ẹ̀bùn òun ò ní restriction gbogbo ẹni tó bá wúyàn á ẹ lọ́ọ́ bá ń bùn lamọ yín nìkan ẹbùn lọ kọ́mọ bá wa àmọ́ ẹ rí i pé ó ṣòro yín àti ìbá ipá nìyàn yẹn òun là fi máa béèrè sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá gbé nǹkan wa ànábi ọ̀wà àbí torí pé wọ́n mọ̀ pé ànábi èso lówó gbogbo ń ta kàkà lẹ̀ yìí ànábi náà fọ́ọ̀lù sọ́pọ̀lọpọ̀ ẹ̀ sallallahu alaihi wasallam àníwọ̀n yìí dana lé ànábi fóṣù kan gbà mí ànábi ọ̀wà béèrè sallallahu alaihi wasallam eléyìí tó mú wá yìí ẹ̀bùn ní àbí sàárà wọ́n bá ti ní sàárà ni ànábì ó júwe àwọn tí ó fún ànábì jẹ sàárà kódò ó sì fi kalẹ̀ lófin pé bóun ò ti jẹ́ yìí àrọ́mọdọ́mọ nǹkan gbọ́dọ̀ gba sàárà dípò tí èèyàn wá gbé ẹ máa wá wà nìran ànábì ànábì gan ní àrọ́mọdọ́mọ ń ànábì ọlọ́run wàláì àrọ́mọdọ́mọ rẹ̀ wọ̀ ni kódà àwọn gbọ́dọ̀ gba sàárà anabi ẹgbẹ azaka eye wọsi ni kéèyàn ọ̀nà zaka sẹni tá a bá rí i pé àrọmọdọ́mọ anabi sallallahu alayhi wa sallam sọgbó ti jẹ́ lórí náà. tí wọ́n ti rà kalẹ̀ lọ́kọ̀ afẹ́ tà mọ́ èèwọ̀ ni. ẹ ṣeun ìbéèrè tó da àlàfà béèrè pé gẹ́gẹ́ bí ọ̀kánjú ọmọnìyàn ó ti ta nǹkan rẹ̀ ní sálámù nígbà tó nídìí owó ó wá di ijọ́ tí nǹkan tó tà dé tán owó kí bóun bá gbé lọ ọjà nísìnyí yóò ju owó tóun ti gbà lọ́dún kan sẹ́yìn lọ ni ẹ gbowó yín kò rí bẹ́ẹ̀ o èèwọ̀ ni kò gbọ́dọ̀ dárú ẹ̀ kọba amúnú sẹríà ẹ ó ti tà á láti gbà yẹn ni kìí ṣe pé yọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tà túláàsì ni kó fún ènìyàn ní ntọ́ ta látọ̀dún kan sẹ́yìn. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا